má fi ẹ̀mí wa pay ara yín back Ọ̀yọ́ State Ministry of Health mi ò call out to hospital mọ́ this time around I am calling out Ọ̀yọ́ State Ministry of Health what are you doing about Molly hospital. kí gbogbo ẹ̀yin olóòfẹ́ àpàdà sórí ìkànnì Yorùbá Space TV níbi tá a ti máa ń mọ àwọn ètò àti ìròyìn wá fún yín lọ́nà kan gbogbo tó ń ṣẹlẹ̀ káàkiri Nàìjíríà pàápàá nílẹ̀ Yorùbá tiwa ẹ wo tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rè lórí ìkànnì yìí ẹ bá wa subscribe ẹ sì má gbàgbé láti tẹ bọ́tìn kékeré tó dàbí àgbo yẹn tí yóò máa ta yín lóko ní gbogbo ìgbà tá a bá ti mú fídíò tuntun wá síta ẹ wo èyí tá a tún fún wa fún yín lónìí àrà ọ̀tọ̀ ni ó yá ẹ wá lọ bó ṣe ń lọ ẹnì tó ní bẹ́ẹ̀. ọ̀rọ̀ mólì la tún gbé wá o tẹ́ ẹ̀ bá gbàgbé ọ̀rọ̀ tó bá ti di pé à ń bọ́ sábẹ́ igi à ń bọ́ sẹ́gbẹ̀ẹ́ fúláwà à ń bọ́ sẹ́gbẹ́ títì tá a kàn sọ lẹ́ẹ̀kan náà ká kúrò lórí ẹ̀ báyìí ọ̀rọ̀ yẹn ti fẹ́ di gòbe nìyẹn o mo dẹ̀ sọ fún yín mólì mo ní ẹ má jẹ́ ó di gòbe mo sọ fún yín mo ní ẹ má jẹ́ ó di wàhálà ẹ̀yin náà tẹ́ni iléeṣẹ́ ilé ìwòsàn mólì àtẹ̀yin olólùfẹ́ wọn gbogbo àwọn tí ẹ rán kí wọ́n lọ mọ bá yín kọ́mẹ́ǹtì bóyá àwọn dókítà yín àbáwọn nọ́ọ̀sì yín kán lọ máa àtáàkì àbáwọn fámìlì yín àbáwọn ọ̀rẹ́ yín wọ́n ti àtáàkì tó náà náà látijọ́ yìí àṣìdákẹ́ we are asking for simple thing ẹ take responsibility sí tó ṣẹlẹ̀ ẹ má take responsibility pẹ́yìn lẹ pàyà o ọlọ́run ló pàyà yín kọ́ o àníkẹ́ sọ pẹ́yìn lẹ pàyà yẹn o ẹ take responsibility sí wípé ẹ ẹ fún ya ní expired drugs expired injections ẹ fún wọn lóòótọ́ kádẹ̀ kúrò lórí ẹ̀ ṣùgbọ́n ṣe lẹ̀ ń jump from here there there there and there so I don't know uh, the other time tí mo ṣe show n bí èèyàn kan ní kí n jókòó pé ṣebí mi náà mo mọ̀ ń pa bíjọba ìṣe débẹ̀ ṣebí kinní kan kan kan ṣé Ọ̀yọ́ state government ló ní mólí hospital ni ṣé Ṣèyí Mákindé ló ní mólí hospital ni àbí commissioner for health ló ní múlẹ̀ hospital àbí gbogbo àwọn tí wọ́n yàn sípò ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ní múlẹ̀ hospital ni ẹ wá já tún gbà pé àwọn náà ní múlẹ̀ hospital kí lọ́ọ́ kàn mí pẹ̀lú yẹn ṣé bí àwọn tí ẹ̀ ń dákọ̀ yìí àwọn tí wọ́n lè bọ́ síta sòdodo ni láti fọwọ́ gbáyà pé di òdodo làwọn wà ó sẹ́ni tí ò lè ṣàṣìṣe náà káwọn náà bọ́ta kan wá sọ pé àwọn ṣe mistake ni làwọn fi fún wọn ní. Ni Eh, expired drugs so kí máa yẹn má bínú kẹ́dẹ̀ ṣe compensation fún wọn kádẹ̀ kúrò lórí ẹ̀ ká máa sọ nǹkan míì ooo oh! ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ ń lo fake ẹ ń lo expired drugs ní hospital yẹn àwọn èèyàn ti mọ̀ náà àwọn èèyàn ti mọ̀ ṣùgbọ́n láwọn èèyàn bá ṣe ń bolé ìwòsàn yín tán ń gbé èèyàn wá lójoojúmọ́ tí wọ́n ń pọ̀ ń lẹ́yìn ìgbà tí wọ́n mọ̀ pé expired eh, drugs ẹ̀ ń fáwọn èèyàn bẹ̀ yẹn wọ́n ti mọ̀ náà àwọn èèyàn ti mọ kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí ju pé kẹ́ ẹ ṣe needful lọ́nà èmi àwọn òfẹ́ mọ ẹni tẹ́ ẹ mọ̀ you are highly connected ẹ lágbára lókè ẹ lágbára ń sàlẹ̀ nǹkan tí ministry of health tí wọ́n ṣe the other time ni mo sọ yẹn tí ẹ bá sì ṣe nǹkan kan lórí ẹ Ọ̀yọ́ state ministry of health tí ẹ fọwọ́ bo moli hospital ẹ ń bá aráàlú sọ̀rọ̀ nìyẹn ẹ dẹ̀ ń sọrú èèyàn tẹ́ jẹ́ nìyẹn a fẹ́ gbọ́ medical terms níbi tá a wà yìí ẹ sọ layman language tó ní ṣe pẹ̀lú ètò ìlera bí ikú bá fẹ́ pààyàn kò ní báyàn sọ medical terms tí a bá fẹ́ sin ẹni tó kú a ní sọ medical terms tá a fi sin we believe pé gbogbo medical terms tẹ́ ẹ mọ̀ yẹn kò ń ṣe láti fi brag ó medical terms yẹn wà láti fi save life wa ni to communicate within the medical experts láti save life wa ni nígbà tó bá di pé ẹ fi medical terms save life wa mọ́ tẹ́ ẹ fi ń wá ọ̀nà láti láti sá lọ tẹ́ bá ṣàbúrú tán we might not take that easy with you sars mars Oyo State Ministry of Health Oyo State Ministry of Health kí lẹ̀ ń ṣe nípa mọ́lí hospital abẹ́ fi ń sọwọ́ ọmọ ara ẹsẹ̀ ọmọ ara Ọ̀yọ́ State Ministry of Health ṣé ọwọ́ ti kanwọ́ ni àbí nínú àwọn tí wọ́n ń darí mọ́lí hospital àwọn ọ̀gá yín wà ń bẹ̀ ni Ọ̀yọ́ State Ministry of Health Commissioner for Health ṣé nínú àwọn tó ń darí mọ́lí hospital àwọn ọ̀gá yín wà ń bẹ̀ ni àwọn tẹ́ ẹ kẹ́kọ̀ọ́ lábẹ́ wọn wà ń bẹ̀ àwọn tẹ́ ẹ fi ṣe bàbá lẹ́nu iṣẹ́ ìwà ń bẹ̀ àwọn tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ jọ relate wọ́n wà ń bẹ̀ ni. ẹ lọ máa pay ara yín back ní ọ̀nà tẹ́ ẹ fẹ́ fi pay ara yín back ẹ má fi ẹ̀mí wa pay ara yín back. Ọ̀yọ́ State Ministry of Health mi ò call out Tumoli hospital mọ́ this time around I am calling out Oyo State Ministry of Health what are you doing? about Moli hospital ní ọ̀nà tẹ́ fẹ́ fi pay ara yín back ẹ má fi ẹ̀mí wa pay ara yín back Ọ̀yọ́ State Ministry of Health mi ò call out to Moli hospital mọ́ this time around I am calling out Ọ̀yọ́ State Ministry of Health what are you doing about Moli hospital come out with press release about Moli hospital talk to the media about Moli hospital Ọ̀yọ́ State Ministry of Health tí ò bá sí nǹkan kan láàrin yín tí ẹ bá ṣe àpapín pé kò sí tí ó ṣẹlẹ̀ Ọ̀yọ́ State Ministry of Health tẹ́ ẹ bá fi dọwọ́ bo eléyìí tẹ́ gbé press release jáde tẹ́ ẹ bá àwọn oníròyìn ṣèpàdé tẹ́ ṣe press conference press conference Ọ̀yọ́ State Ministry of Health mi ò ní nǹkan púpọ̀ sọ nípa mólí hospital mọ́ kódà mi ò ní issue nípa mólí hospital mọ́ Ọ̀yọ́ State Ministry of Health ó ní mò ń bi léèrè ọ̀rọ̀ pé kí la ṣe fún yín ẹ bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹ jẹ́ kí àwọn rédíò gbé ẹ jẹ́ kí televisions gbé ẹ jẹ́ kí wọ́n gbé lórí social media kí àwọn bloggers gbé ipa tẹ̀ ń kó lórí expired drugs tí wọ́n fún ìyá tó kú ní mọ́lẹ̀ hospital tell us we deserve to know we deserve to know example eh, eh, eh, àpẹẹrẹ lásán nìyá ìjẹni nínú adúrú àwọn tó ti kú bẹ́ẹ̀ yẹn tá a mọ̀ àpẹẹrẹ lásán ẹyọ kan nìyá yìí nínú thousands of people tí wọ́n lọ sí mọ́lẹ̀ hospital thousands of people tí wọ́n lọ sí Molly hospital on daily basis tí wọ́n fún wọn ní expired drugs expired injections if expired drugs cannot kill can it heal tell us if expired drugs cannot kill tell us if it can heal you now tell us the reason why it is called expired if expired drugs cannot kill can it heal? And you tell us the reason why we take our friends and relatives to the hospital. Boya lati lo kuni, emi wa uti e jọ yín e ẹ̀ kí ẹ̀ tó lè ṣẹlẹ̀ sí wa. Èèyàn lóògùn míì gbà míì báyìí, oògùn ara ríro lásán lo lò, ó ní kidney problem. Oògùn orí fífọ́ lásán lo mi lo only liver problem multivitamin oògùn kéékèèké lẹ́lòmíì lò ó ní cancer ara wa máa ń react sí oríṣiríṣi nǹkan tó fi máa ń ṣe àwọn nǹkan yìí already kó tó expire ó tún expire tán ẹ tún fún wa níbi tí a ti rò pé a ti lè rírú ẹ̀ láéláé ó expire tán ẹ ń fún wa níbi tí a ti expect pa lè rírú ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ṣe ẹ tún ní ego ẹ̀dẹ̀ tún pé kò sẹ́ni tí ó mú yín sí i come out publicly kò ń ṣe fámìlì ẹni nìkan lẹ́sẹ̀ ẹ̀ ń láti jáde wá sí gbogbo ayé kẹ́ wá sọ fún wa I am doing this mo ń help ẹni tó kórìíra mi with this mo ń help ẹni tó nífẹ̀ẹ́ mi with this I'm helping myself with this even kó kórìíra Oríyọmí Hamzat nígbà tó ti gbọ́ pé. Eh, mọ́lì hospital ń fún yẹn ní expired drugs so o lè gbé yẹn hospital lónìí kó o má yóò gùn tó fẹ́ fún wò kó tó gbòòlò kó fẹ́ kú gan lọ hospital kan fẹ́ fún ẹ lóògùn wá ní ẹ jẹ́ kí n wo ibi tó kù expiry date ẹ̀ sí you will check it the other time ta ṣe hotel tọ́pọ̀lọpọ̀ bá dé hotel kan tó sùn wọ́n á tanná wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀dì tanná wọ everywhere ẹlòmíràn ti ẹ̀sùn hotel látìgbà ẹ̀ dì sí i ẹ mọ ìrìnàjò tó ti kú sí hotel kìtìmọ̀tì tó kú bẹ́ẹ̀ ni àmọ́ èèyàn tó ti kú lórí expired drugs kó tó di pé woman yìí kú tiẹ̀ ni ọlọ́run àwa lè sọ pé ọlọ́run ló dá wa tí ó mẹ́mìí wa lọ ká sì mọ́ ṣọ́ra. bíbélì ni ẹ máa ṣọ́nà kẹ̀sì máa gbàdúrà ẹ máa ṣọ́nà kẹ̀sì máa gbàdúrà ta ló lè mọ ìgbà tàbí àkókò tọkọyàwó lédè

why do we go to the why do we need to go to the hospital kí ló táwọn doctor gbọ́dọ̀ máa jẹun kí ló táwọn new pharmacist tá gbọ́dọ̀ máa jẹun so wọ́n kí ni ìwúlò yín gan ẹ̀yin pharmacist kí ni ìwúlò yín gan ẹ̀yin doctors táwọn kan bá lè máa tẹ̀sẹ̀ yín lójúmọ́ lẹ̀ báyìí sí ẹ̀rí pé mo ti yan embarrass yín jù ni ẹ pe àwọn mọ́lẹ̀ hospital kan ṣe tó ẹ kan ṣe náà ṣebí ṣe ẹ lọ bá wọn náà tell them ẹ shut me up by doing the needful ẹ pa mí lẹ́nu mọ́ nípa kẹ́ ṣe tó ẹ kẹ́ ṣe mo ti gbé ìwà mọ́lì hospital rí náà mo mọ iye tí mo náà mo nígbàgbọ́ nínú mọ́lì mo fi ṣe bẹ́ẹ̀ náà. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti nígbàgbọ́ nínú mọ́lì before now ọ̀pọ̀lọpọ̀ hospital ìní wọ́n ti máa kó expired drugs wọ́n lẹ̀ nítorí pé lè ṣẹlẹ̀ torí pé mọ́lì nìkan kọ́ ní í ṣerú ẹ̀ but let mọ́lì talk to us mọ́lì hospital You cannot escape this. You need to talk to us. Moli Peter. you cannot, your power cannot be used here. Your connections cannot be used here. We deserve to know. Is it true? Ẹ̀sù ẹ̀sù ọkùnrin yẹn ẹ̀sù Oríyọmí tó bá jẹ́ pé rọ́ ni náà. Ṣé lọ́ọ̀yà ò sí mọ́ ni ẹ lọ sún Oríyọmí ẹ̀sù ọkùnrin yẹn wípé apárọ́mọ yín pé ẹ lo expired drugs ẹ lọ ní ẹjọ́ náà ẹ jẹ́ ẹ lọ ẹ gbé wa lọ ní ẹjọ́ náà tábà parọ́ mọ́ yín tábà ti mọ̀ pé àparọ́ mọ́ yín ẹ jáde ẹ sọ̀rọ̀ ó ti ń pọ̀ jù náà. okay normal thing tábà ti pariwo díẹ̀ a máa dákẹ́ àbí a ní dákẹ́ ẹ̀yin lẹ máa dá mi lákẹ́ tí màá fi dákẹ́ ìtòdẹ̀ máa mú yín dá mi lákẹ́ ni pé ọmọ ọkùnrin tó wá fẹjọ́ sùn mí a ní àdéhùn àdéhùn tèmi àti ẹ̀dẹ́ ni ni pé kò sẹ́ni tó lè dá mi lákẹ́ lórí ọ̀rọ̀ yìí láì jẹ́ pé ọmọkùnrin yẹn dá mi lákẹ́ and ọmọkùnrin yẹn is not asking for too much ó ní kẹ́ ẹ ṣe public apology kẹ́ ẹ dẹ̀ compensate àwọn ní family àwọn for what you have done ṣé ẹ wá rí wípé owó tó yẹ kẹ́ ẹ fi manage crisis owó tó yẹ kẹ́ ẹ fi prevent crisis ó ti ń kéré ṣètẹ́ fi máa manage crisis báyìí because I can imagine bóyá bẹ́ẹ̀ ṣe ń wo show mi bóyá nu yóò máa dùn bóyá máa pàtẹ́wọ́ bẹ́ẹ̀ bá dẹ̀ ń bínú sí mi bá conscience oní conscience yìí ò ní máa sọ fún yín pé lódodo òdodo ọ̀rọ̀ ni mò ń sọ bóyá conscience yìí kò ní máa sọ fún yín bẹ́ẹ̀ wípé òdodo ọ̀rọ̀ ni mò ń sọ tí woman yẹn bá ti ní attack ó ní tó máa ń lò ń lé nígbà wọn dán hospital yín ẹ̀jẹ̀ wọn ò lò ìmí ìtẹ́ fún wọn expired ni oògùn tó bá expired bí injection tó expired ìta gbọ́rẹ̀ mẹ́ta ni tí ọba ti lè inú kọ́mọ̀ ṣiṣẹ́ kó ṣiṣẹ́ ṣùgbọ́n kọ́mọ̀ ṣiṣẹ́ tó bó ti yẹ kó ṣiṣẹ́ tẹ́lẹ̀ ẹlẹ́kìnní nìyẹn o ẹlẹ́ẹ̀kejì ni pé inú kọ́mọ̀ tiẹ̀ ṣiṣẹ́ rárá tó bá jẹ́ chọ́ọ̀kì ní kọ́ pé yẹn kẹ́kọ̀ọ́ chọ́ọ̀kì jẹ ẹlẹ́ẹ̀kẹta náà ni kó tún lè pààyàn lára ẹ̀ sáré sọ fún wa pé ńgbà tá a gbéyàn lọ́dọ̀ yìí tá a sanwó oògùn expired drugs tá a sọ fún yín pa fẹ́ rà customers right protection customers right protection ẹ̀yin náà ẹ bá wa dá sí customers right protection ẹ bá wa dá sí national administration for food drugs uh, and control nafdac ẹ̀yin náà ẹ bá wa dá sí Ọ̀yọ́ state ministry ministry for health please stand up do the needful mo mọ̀ pé ẹ ti pè wọ́n ẹ ti pè mólì mo gbọ́ pé ẹ ti pè mólì ẹ ti pè ọmọkùnrin yìí ó ń pẹ́ jù ó ń pẹ́ jù ó ń pẹ́ jù tí ẹjọ́ bá bẹ̀rẹ̀ nílé ẹjọ́ tẹ́ wá ní à ọmọ yẹn ọ̀dọ́yọ̀ ṣe gọ́ọ̀mẹ̀ lónìí ẹ Oríyọmí níran Oríyọmí ọ̀rẹ́ nìkankan o ṣùgbọ́n Oríyọmí ò ní fọwọ́ lẹ́rán a lè lọ kóòtù lóòótọ́ ṣùgbọ́n gbogbo ayé gbọ́dọ̀ mọ̀ á gbọ́dọ̀ mẹ́lòmíì kúrò nínú ìṣòro mo sì láǹfààní àti mọ́ kígbe títí tọ́rọ̀ yóò fi wà establish ní court tó bá tún wà establish ní court tán mo tún láǹfààní àti mọ́ fún àwọn èèyàn ní report bẹ́jọ́ yẹn ṣe ń lọ èèyàn kan sọ pé a ti lùsì kéèsì màá sọ fún ọ pé à lùsì ẹ̀ màá sọ fún ẹ pé à lè lùsì ẹ̀ ẹni yẹn sọ the other time mo ní kí ló tán fi láà lùsì ẹ̀ ó láà lùsì ẹ̀ nítorí pé màmá tó wọ́n wà connected màmá tó ní mọ́lẹ̀ hospital àwọn wọn ni gbogbo àwọn doctor tí ó investigate wọn lọ́yọ̀ọ́ state mo ní mo ti gbọ́ màmá tó ní mọ́lẹ̀ hospital ilé ìjọsìn tí wọ́n ń lọ wọ́n pera wọn pẹ̀lú àwọn àgbààgbà ilé ìjọsìn wọ́n mọ̀ bí wọ́n ṣe sọ wọ́n yanjú ẹ̀ mo ní mo ti gbọ́ tí wọ́n bá sá ti sọ gbogbo ẹ̀ ẹ̀yin ọ̀sà mọ̀ gbọ́ rìpọ́ọ̀tù ẹ̀ tó bá pa mọ́lẹ̀ náà gbogbo ọmọ nàìjíríà ni ó gbọ́ jákèjádò àgbáyé. ó yẹ já wa lọ o kí ló ṣẹlẹ̀ nǹkan míì tún ti ṣẹlẹ̀ nǹkan míì tún ti ṣẹlẹ̀ èmi àti yín náà lásìgbọ́ e wa mi fara dada eh no rushing ko si bi ankan lo e ba fara balẹ ke to sele lori oro ina ni o e ba fara balẹ ke to sele lori oro yi mhm okay okay working in my bombi yeah my bye náà sọ fún mi pé àwọn àwọn ya ẹ̀ka sọ̀sà so. ok. ìmọ̀ wa gbọ́ o gbogbo ọmọ nàìjíríà kan bá mi farabalẹ̀ gbọ́ dáadáa mi ò gbé tó lè mú pariwo sókè wá ṣùgbọ́n díẹ̀ tó bá ń dún náà ẹ bá mi manage ẹ bẹ́ẹ̀ ìmọ̀ bí ṣébi ni kí tí jáde àbí bí mo bẹ̀ ní ẹ ń try náà mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. Okay. Okay, mo ti gẹ́tẹ̀. E. Ó yá, ẹ bá ń farabalẹ̀ gbọ́ ẹ dákun. Ẹ bá ń farabalẹ̀ gbọ́. Tọ́lá ẹni tí ọ̀gbẹ́ tọ́ ní ẹyẹ ẹ̀gà ni ó sọ pé ń pàtó. Ẹ ká sọ sáà. So, mi ìmọ̀ bí a mo ti ẹ̀ sọ fún yín rí gan látọ̀dẹ̀ pé pásítọ̀ dáàdì mi. So, ọ̀sán yìí wọ́n ṣàpè mí pé torí last week ni lọ́ọ̀yà bẹ̀rẹ̀ case file so ti send the pre notice sáwọn ọmọ yìí so in preparation to go to court so ọ̀sán ẹ̀ wọ́n ṣàpè mí pé um, ọ̀rọ̀ kéèsì yẹn pé kí n jọ kí n pe lọ́ọ̀yà pé kí n ṣe pẹ́ǹdì àbí kí n withdraw ẹ̀ náà so mo ṣáà sọ pé kí ló ṣẹlẹ̀ so dáàbò máa sọ fún mi pé àwọn um, àwọn delegates from PFN àwọn Pentecostal Fellowship of Nigeria pé wọ́n wá wọ́n wà lọ́dọ̀ àwọn báyìí pé lórí ọ̀rọ̀ mólì pé so wọ́n á ń plead on behalf wọ́n dẹ̀ níyàn náà máa wá apologize kìíní kan pé so we should just let the case go so mi yà sọ pé well èmi ò lè jẹ́ kí kèsì lọ lọ́yà ti gbé ọ̀rọ̀ lọ́kọ̀ tó rẹ̀ yìí àti pariwo fún wọn tó and wọ́n ti wọ́n ti underestimate nǹkan tá a lè ṣe pé so the case will not go down like that wọ́n ṣàlẹ̀ àrùn kí n jọ kí n sábà lọ́yà sọ̀rọ̀ sí tẹ́gbà àǹkọ̀pẹ̀ náà kí n ní kó dùn ọ̀gẹ̀ mo ṣàlẹ̀ wẹ́ kó má dàbí pé ẹnu dáàdi mi ò ká mi mo ní sáwọn pípín ẹṣin wà pẹ̀lú ọ púpọ̀ jẹ́ kí n wá bá wọn fúnra mi sọ wọ́n ní kí n máa bọ̀ síbi àti mo ṣáàdì bẹ́ẹ̀ sí mo bá gbogbo ọ́n bẹ́ẹ̀ oríṣiríṣi àti pásítọ̀ yára yẹn from BFN one of the. ẹ dákun ṣé ń gbọ́ mi dáadáa tẹ́ ẹ bá gbọ́ ẹ jẹ́ ń gbọ́ o. àbí kí ló pe mbia um, management àbí nǹkan one of the board of directors òun náà wà bẹ́ẹ̀ àtàwọn èèyàn kan bí wọ́n ṣàwàṣà so wọ́n ṣá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé kí n jọ kí n má bínú pé àwọn mọ̀ pé nǹkan tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ whatever the case may be so I'm just ṣàlàyé fún wọn pé this issue first thing i would like you people to know pé reason tí mo fi wá bí ni kó má dà pẹ́nu dáàdì mi ò ká mi mo lè sọ ok lórí fóònù èmi dẹ́mọ̀ kí n máa kọ́ńtólú i have made up my mind that nobody will tell me to stop this case because kò ń ṣe ni kò ṣàná ni mo lè ti mọ̀ pé kéèsì wà wọ́n wọ́n dẹ̀ ti prompt mi láti ọgbẹ́ bá ń do your worst because i kọ lẹ́tà sí wọn in fact i told them mo ní lẹ́yìn tí mo kọ lẹ́tà sí wọn tán padà reply mi mo lọ sí àgídìgbò orí ọmọ mi àti kọ lẹ́tà sí wọn they had to threatening him back pé kò gbọdọ̀ dá sí case mo ní so if Modi is not even remorseful gbogbo ilé ìtẹ̀kọ̀ wà mí tẹ̀ sọ pé kìnìún Modi is not remorseful and they have not given me any reason to drop the case so ẹ case there to take court I'm not going to drop that case wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣáà lo religious blackmail ọ̀pẹ̀tà àwọn fẹ̀kọ́rọ̀ yẹn bọ́ síta ó ṣe gbá bó ṣáà ó fi nìkan nìkan ìyá òyìn òsì lára mo ní ìyá òsì lára is not an excuse ṣé ìyá ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ ni she knows what is happening mo ní nǹkan tẹ̀ sọ́ọ́sì báyìí oríyọmí hamzat sọ pé kí n sọ fún pé ẹ kó dọ́ọ̀pù case kọ́ máa ń ṣe kínní kan mọ́ kí n sọ fún lẹ́yà ó ní the man did a video on this case from uk last week so if ibikíbi tí yàrá wà ìyá could have handled this case wọ́n lè kọ́ bẹ́ẹ̀ so she not been around is, an is not an excuse láti sọ pé reason tọ́lọ̀ fi lọ báyìí she is aware wọ́n dẹ̀ mọ̀mọ́ fi ilé ẹ̀ mo ní àti kọ lẹ́tà sọ láàkọ́ kọ lẹ́lẹ́kejì àgídìgbò send lẹ́tà sí wọn so kò ń ṣèbí nìkan àti pariwo lórí mídíà to the ministry àwọn náà ti lọ sí ministry up till now ẹ wá sọ pé ẹgbẹ̀rún kan mo ní mi ti wá tètè mọ̀ pé àwọn delegate wọn mọ́lì board of director wọn wà bẹ̀ mọ́ ní even now tẹ́jọ́ pé bá no single representative wọn wà bí láti wá máa bẹ̀ mí ẹ wá sọ pé màmá wì kan báyìí ṣàpàdà pé board of director wọn lòun kíní kan kíní kan ìṣe lecturer commissioner of health tó pè mí kan student ó ṣàṣọ gbogbo ẹ̀ wọ́n ṣàbẹ̀ sí sọ̀rọ̀ rẹ ká ní sùúrù ká ṣe gbá ká ṣàwọ́ ká bẹ́ wọ́n ṣàlóríṣiríṣi religious tactics ọmọ mo ṣàlẹ̀kọ́ ọmọ stanley wẹ́sẹ̀ my demands are straight and clear mo mo ní mi ní issue pẹ̀lú ìyá Molly because gbogbo ọ̀rọ̀ tẹ̀ so is on behalf of this ìyá mo ní I have issues with Molly as an entity and ọ̀rẹ́ tiẹ̀ ti kọjá ọ̀rọ̀ tèmi nìkan it has gone viral a lot of people ló ti suffer irú fate yìí tí wọ́n jáde but lẹ́yìn ìgbà tí mo ti jáde mo wọ́n ti ní òkú nínú mi yes at least justice yìí ó máa pay gbogbo àwọn tó kù náà to be a justice for them too so kò ṣọ́ọ̀rẹ́ mi nìkan so you can't just tell me to back out ìyẹn kìnnìkan pé torí ẹ̀ ṣe wá bá dáàdì mi dáàdì pé àwọn ti sọ fún mi tẹ́lẹ̀ òun ló ní lọ́ọ̀yà òun ló ní power tó ní Oríyọmí náà ó ti sọ pé ọmọ ilé kan lóde ní kòun stop so àwọn náà nílò bá àwọn nílò pé lẹ́yìn àwọn kọ́láwọn nílò àwọn kọ́lá kò social ti bẹ́ẹ̀ pé there is no way for me to stop the case o wọ́n máa lọ pé the case will just go like wọ́n ṣàní òkè ẹ nǹkan tó àwọn tí arrange bí ìyá ṣe máa wá bó ṣe máa rí mi so tó bá ti dé pé then àwọn máa sọ̀rọ̀ nípa gbogbo wọn máa apologize wọn fẹ́ apologize ma make demands nínú gbọ́dọ̀ ẹ kọ mọ pé sí whatever the case may be this apology will not end yet o wọn á tọ́ láti sọ bí pé it should be a religious thing kakọ settle in the body of Christ mo ní no she will come out publicly to apologize and she will pay compensation ẹ má rò pé I will let it go like that I will not let it go mo ṣáà ṣàlàyé fún wọn pé kinní kan ní òun àlàpọ̀ àwọn ṣáà ti pé lọ́dọ̀ directors hospital wọ́n ti ń báyà sọ̀rọ̀ wọn. ẹ jẹ́ mọ̀jẹ̀ gbọ́dù bá ń lọ ó tó bá ń ó tó bá ń ó tó bá ń ẹ jẹ́ ìwọ̀n tí mo jẹ́ gbọ́ náà dà at least àwọn information kan wà tí ó wà lọ́wọ́ tèmi náà náà tí n fi ní fi ta tán abẹ́ gẹ́ẹ̀tẹ̀ tí n fi ní fi ta tán lọ́ọ̀yà mólì wọ́n lẹ ti gba ìwé tẹ́yìn náà kàn sí ni pé kẹ́ ẹ máa kọ tẹ́ẹ̀fì dìfẹ́ǹdẹ̀ káwa náà wàá máa wo adájọ́ ká mọ̀ gbé ní tádájọ́ bá sọ àti defend ẹ̀yin lọ́ọ̀yà kọ̀ọ̀kan tẹ̀ bá déwájú adájọ́ ká wá mọ̀ gbé jáde pé adájọ́ ti sọ pé o tán bá adájọ́ ti sọ pé o èèyàn lè máa lo fake i mean expired drugs o wọ́n sọ pé hospital tó bíi mólì ó lè fún yàn ní expired drugs o fún di eléyìí ọkùnrin tíya rẹ̀ kú tó pẹjọ́ eh, ẹjọ́ rẹ̀ wà baseless fún di eléyìí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ gbogbo tá à ń sọ yẹn kò nítumọ̀ o àwọn nàìjíríà wà bá pàtẹ́wọ́ àbí náà nígbà tí ministry of health níbi tí state ti irú hospital yẹn wà tí wọ́n ń wá technical terms technical knockout ọ̀rọ̀ tó straight tí ò nídìí nǹkan kan ó ti straight jù just confirm it's a uh, expired drugs confirm it's an expired injection every other thing kó mọ come after it kẹ́ẹ̀dẹ̀ pé wọ́n tẹ́ bá nífẹ̀ẹ́ wọn ẹ tètè lọ rí gá ẹ lọ rí bọ̀bọ̀ yẹn lọ ráhùn fámìlì yìí ẹ wá ẹ ṣe press release ẹ apologize fún ọkùnrin yìí àti gbogbo àwọn tó bá ti wá sí hospital yín tó ti fara kóru ẹ̀ rí àìtẹ́ ẹ̀mọ̀ ni àtẹ́ntẹ́ ẹ̀mọ̀ ni ẹni ó wà nù sàárè àtẹ́ntí òkú tọ́dà nǹkan míì sí láà tó dìdàkudà látàrí pọ́ wá wòsàn wá sọ́dọ̀ yín ní mọ́lì hospital tó lo expired drugs àbí expired injection. I don't have anything against you. I never had any encounter with you. Tí màá sọ pé bóyá ló ń No. Forget about the company, forget about the establishment, forget about the money. Here, life is involved. Life is involved. Gbogbo nǹkan pátápátá eh, eh, eh, medicine uh, um, surgical uh, pharmacy eh, gbogbo oyè tẹ́ mọ́ gbà níbi ètò ìlera gbogbo ohun tó wà ń parẹ́ ojú nítorí ètò ìlera wa náà lọ kódà kí ẹ lecturer kó jẹ́ professor ní ìlànà ètò ìlera kó jẹ́ dókítà tí tún kọ́ dókítà consultant àjẹ́ dókítà gbogbo ń tẹ́ wà fún náà ojú ètò ìlera wa lọ special specialist lèmi nípa ojú lèmi wà fún torí ìlera ni nípa etí lèmi wà fún torí ìlera ni nípa anú lèmi wà fún torí ìlera ni egungun lèmi wà fún ìlera wa lẹ wà fún generally ẹni tó bá ti wá ṣe nǹkan tó wà contradictory to that allegiance ìtẹ̀sùn allegiance ni pé ẹ máa rí sí ètò ìlera wa ẹ̀dẹ̀ ní compromise nítorí owó nítorí owó nítorí owó owó tí a fi rẹ̀ kọ tọrọ tí èyí jẹ́ ká dàgbó ìlú lè mú hospital tó tó yẹn máa fún yẹn ní expired drugs and injection expired drugs and injection branch yín tó wà ní Bódìjà ìní wọ́n fún wọn headquarters yín tó wà nídìí àpè òun ni wọ́n fún wọn ẹ wá sọ fún gbogbo ibi tí hospital yín wà tí wọ́n ti lọ expire drugs then tó wáyé pé méjì tí wọ́n ná wọ́n mú bọ́ why do you allow this to happen because you are powerful because you are connected because you can do and undo because nobody dares you èmi dí ẹ̀yin o mo dẹ̀ bẹ̀ yín ẹ lọ ṣe n tó yẹ ká ẹ ṣe just do the needful that's all ó ti ń pẹ́ jù sẹ́ẹ̀rí bó ṣe ń pẹ́ yẹn bẹ́ẹ̀ náà la máa ṣe lọ. màmá tó bá wu màmá kí wọ́n tètè dé níbi tí wọ́n wà tó bá wu màmá kán tètè dé ọlọ́run mi màmá ogun ìyá dáadáa ni wọ́n kí wọ́n tètè dé ẹ̀yin dókítà tẹ ní pé kí wọ́n mọ́ tètè dé ẹ̀yin adviser màmá tó bá wù yẹn tún advice wọn fọ́dà kí wọ́n mọ́ tètè dé. ẹ̀yin ẹgbẹ́ ẹlẹ́sìn tẹ fẹ́ fẹ̀sìn ṣe ẹ̀yin náà ṣe dáadáa o mediator ni kò sí tó burú nu tẹ́yìn ṣe o ẹ ṣe dáadáa ẹ ṣe dáadáa ṣùgbọ́n ẹ rántí o àwọn tó lu expired drugs nígbà yẹn kì í ṣe kristẹni ní gbogbo wọn o kì í ṣe kristẹni ní gbogbo wọn o bó jẹ́ mùsùlùmí náà ni wọ́n báwọn náà ṣe dìde nu wọ́n lọ́mọ ìyá wọn ní báwọn náà ṣe lọ́nu. ẹ já ṣe needful gbogbo àwa tọ́rọ̀ bá kàn tá a bá ti ń sòdodo tá a dẹ̀ ń ṣe tá a lè gbà tá a ṣe fún yàn ẹ rí i pé orílẹ̀-èdè yẹn ó dáa ẹ lọ bá wọn padà ẹni wo ṣe ń tọ́ yẹ kí wọ́n ṣe ìgbà náà lẹ́lòmíì tó wà nù sàárè wọ́n dáríjì wọn ṣé ẹ rí bí kì í bá pààyàn kò kàn wá ẹ̀yin lẹ sọ pé ó ti wà expired ẹ dúró náà tọ́lọ́pàá bá ká expired drugs mọ́ àwọn patent medicine stores àwọn oníkẹ́míìsì tí tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ títì yẹn tọ́lọ́pàá bá ká expired drugs mọ́ wọn lọ́wọ́ ṣé ẹ̀mọ́ tójú wọn ò rí ni tọ́lọ́ àwọn tí wọ́n mọ́ lọ káàkiri wo ṣọ́ọ̀bù wọn ẹ tí wọ́n bá ká expired drugs mọ́ lọ́wọ́ ṣé ẹ̀mọ́ tójú rẹ̀ ò rí ni wọ́n bá ti kù díẹ̀ kọ́ expired àwọn yẹn mọ́ kó kúrò ní orí gbànà hospital bíi mólí hospital mo sọ yìí mo dúró náà lé ní o abẹ lọ́hùn kí mólí hospital ọmọ bàjẹ́ Ọlọ́run jẹ́ wọn lè ṣe ń tó yẹ kí wọ́n tètè ṣe a sì bẹ lọ́hùn gbogbo àwọn hospital tí wọ́n ń lo expired drugs àbí fake drugs fáwọn èèyàn eléyìí ò ṣe fake drugs o expired ni o gbogbo àwọn hospital tí wọ́n pé torí owó lásán ni wọ́n fi dálẹ̀ ẹ̀mí èèyàn jọ wọ́n lójú tí wọ́n tún kù Ọlọ́run bá tú wọn láṣìírí o Ọlọ́run bá tú wọn láṣìírí o Ọlọ́run bá tú wọn láṣìírí o gbogbo àwọn tó yẹ pé èèyàn bá kú dànù káwọ́ sátibọ́ sápò wọn ni Ọlọ́run bá tú wọn o eléyìí náà kọ́lọ́ mọ́jì ó consume eh, mọ́lẹ̀ hospital kọ́lọ́ jẹ́ wọn lè tètè ṣe tó ẹ̀ wọ́n ṣe I know mọ́lẹ̀ hospital to be a very good hospital yeah that time I never knew I can find expired drugs in an hospital like Moli Hospital. It has happened. Fine, it has happened. Come out, apologize publicly, and compensate the family. God bless you. Oríyọmí Amzat, lórúkọ mi, ẹ kí n sọ orúkọ mi. Oríyọmí Hamzat lórúkọ mi. From Nigeria. thank you